bá ń bẹ́ẹ̀ fi gan lọ wìlú rẹ̀ ráàpù láyé yọ̀ kù. ẹ wá ní mo jọ̀rọ̀ ilẹ̀ fọlọ́ tára mi bẹ́ lára mi o èmi náà dààmú lọ́tún dààmú lóṣì nígbà tó fẹ́ sún mi mo sinmi díẹ̀ ọmọ àyà mi àbúrò mi ọmọ kéwù mi ọmọ mi. Sheikh Imran wọ́n ilẹ̀ mọ́lẹ́rì òdùmọ́ mi tẹ̀mílọ́rùn àwọn ẹ̀dùn tó kọ́ bàjẹ́ láyé ń ṣe dùn tó kọ́ bàjẹ́ ń ṣe fàájì ní kò nílé mi gbọ̀dọ̀ mi lọ. ní farabalẹ̀ kò sí nílé kí omi di márkàsì lọ kò sí dùn tó kí márkàsì bàjẹ́. bí ìdí wí mo bì òun náà ntọ́tọ́ kó ṣe kó ṣe ntọ́tọ́ káwa náà kò sí ká ṣe kí mi náà ṣe ntọ́ba tó kí n ṣe yìí ń ṣe náà torí náà bá ṣe kò ní ṣe rẹ̀. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون ما كبر مقتا عند الله Thank you ìjà. Wà á iná dára mùtùn mú wa bọ́ sí olùdòdó wa wà. Ọ̀gí mùtò fi kọ̀dí yá ti ìzọ̀lá mọ́. A máa ṣàbòsí lábẹ́ gbogbo kéésì ìjọba wáyé a máa wá wá bá ṣe jàre bá ṣe ṣòro èmi mọ́ jàre èmi Ṣíṣù lọ́pọ̀ èmi ní orí ìrítọ̀ àbá mi ẹ̀fọ́lẹ́jì mi o ẹ̀fọ́lẹ́jì mi o ta ní èmi twenty a abára ti tún mọ́ mi àṣewọ̀ náà ní mi wọ́n bá sọ dé mọ̀ mi kí ni mo Wọ́n ṣe ìdí sáwọn bàbá wa lé àgbà tèmi láti ìlú Ìlọrin. Wọ́n ṣe ń díẹ̀. Wọ́n ṣe ń díẹ̀ sí bàbá wa. Ń tó méjì ń tó mẹ́ta. Ọ̀rọ̀ tí mo sì gbọ́ ń bẹ̀. Ọ̀rọ̀ tí bàbá wa gbọ́yé ń bẹ̀. Ọ̀rọ̀ tó dùn mọ́ mi ni. Ọ̀rọ̀ tó dùn mọ́ bàbá wa ni. Ojú ọ̀rọ̀ dùnú gan. Ojú ọ̀rọ̀ dùnú púpọ̀. Ní ìgbà tí ewo tú bí ìgbà tí ewo tuntun ni. bí ìgbà tí ewo bá wú ni tó wá tú. ta ló sọ̀rọ̀ náà. ǹjẹ́ ta ló sọ̀rọ̀ yìí. bàbá mi. bàbá mi. Fodilatu Sheikh. bàbá wa àgbà Fodilatu Sheikh. Daud. Daud. àlùfáà ńlá. àlùfáà ńlá. Abdulmajid. Abdulmajid. Eleha. Eleha. ní a bá ní ta ń bàbá tó sẹ́kù fún mi lérí lẹ̀ bàbá wa àbá ńlá. ǹjẹ́ bá ní ta ló sẹ́kù ní bàbá bàbá wa lẹ́rìí Bàbá àfà ńlá ni. Èyí ní bàbá kan tó ju àfà ńlá lọ. Bàbá wa ilé àgbà tèmi, wọn ní bàbá kan lẹ́ni tó ju bàbá ńlá lọ. Èyí tó wá láàfà kan wájú mi náà tó ju wọn lọ. Bàbá wa ilé àgbà tèmi ò láàfà kankan wájú àwọn tó ju àfà ńlá lọ wọ́n ń pè mí lábúrò fún ìsàbúrò ọmọ ọmọ jẹ́ sí wọn. bàbá wa lẹ bàbá wa bá láwa ń pè bàbá ilé àgbà tèmi lábúrò wọn ìsàbúrò yìí ọmọ wọn ni wọ́n jẹ́. ọmọ ni mo jẹ́ sí wọn. ọmọ ìgbàtí bàbá bàbá bàbá ńlá ń sọ̀rọ̀ àwọn àtúnṣe àwọn àtúnṣe. wọ́n mẹ́sàn ọkọ̀ tèmi náà. wọ́n mẹ́sàn orúkọ bàbá wa ṣéèkì mọ́rán alẹ́ àbùmọ̀jì. wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn. wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn. wípé ní tó kù sọ́dọ̀ mi kí n ṣàtúnṣe. wípé ní tó kù sọ́dọ̀ bàbá wa kí bàbá ó ṣàtúnṣe. àbá ọ̀rọ̀ tó dà mọ̀ ní ọlọ́njẹ́ mi wọ́n gùn ọlọ́njẹ́ mi wọ́n gùn ọlọ́njẹ́ mi wọ́n gùn a ti jòkó ọ̀rọ̀ yìí pẹ̀lú bàbá wa òkúta gidi pẹ̀lú bàbá wa òkúta gidi nílùú Ìlọrin pẹ̀lú bàbá wa òkúta wa bẹ́ẹ̀ wá méjọ náà bàbá wa ọlọ́pàá ìwà wà ń bẹ ọlọ́pàá ìwà wà ń bẹ bàbá òkúta òkúta gidi wà ń bẹ bàbá òkúta gidi wà ń bẹ bàbá olúkọ wà ń bẹ bàbá olúkodó wà ń bẹ bàbá olúkodó wà ń bẹ bàbá wa alágídá wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn pé síbẹ̀ ọba lórí náà náà yàn wá lọ́jọ́ náà bàbá wa bá ńlá náà ni wọ́n fọ̀rọ̀ lé lọ́wọ́ àtàmẹ́ǹtì táwọn wọ̀nyí gbé fún bàbá wa àbá ńlá wọn tí ìparí ẹ̀dì sí yìí bàbá wa àbá ńlá dákun ẹbá wa ti sẹ́ ìkó yanjú lẹ́yìn wọ̀nyí bàbá wa lé àgbà tèmi wọ́n ti sálámà sí ọ̀nà àbá ńlá ọwá kí ń lọrin ọwá kí bàbá ń lọrin ó tún sọ fún yín pé dákun àtúntí tí wọ́n ní ẹ̀sìn bàbá ẹbá wa sí wọ́n tún sọ fún bàbá wa sí àbá ńlá pé dákun àtúntí tí wọ́n gbé fún yín ẹbá wa sí lẹ́yìn eléyìí náà lẹ́yìn eléyìí wọ́n tún wá bá yín lágége àwọn pẹ̀lú àwọn àbúrò àtàwọn ọmọ kéwú dákun àti tí wọ́n ní ẹsẹ̀ bá wa sí. ẹ dákun bàbá àtúnṣe tí wọ́n gbé fún yẹn bá wa yanjú ẹ̀. lẹ́yìn eléyìí lẹ́yìn eléyìí. ẹlẹ́yà ń jáde láyé. ẹlẹ́yà bàbá wa fún aláfẹ́ jáde láyé. ọlọ́run máa foríjì wọn. ọlọ́run máa bójúbò wọn. ọlọ́run máa tọ́ àyè wọn sí. ọlọ́run máa tẹ àyè wọn. ọlọ́run máa bọ̀ wọ́n mọ́nu. bó o ṣe pàtó mú fóònù àwọn ìyá bẹ̀rẹ̀. ọlọ́run sẹ́wọ́n lẹ́sẹ̀ rẹ̀. gbogbo ṣe ẹbí wọn lọ́ subhanallah. ìyá subhanallah. ó jẹ́ ìyàwó bàbá wa. ó jẹ́ ìyàwó bàbá wa fún ńlá. ọlọ́ba àbẹ̀ríjì wa. ọlọ́ba àbẹ̀ríjì wa. ó jẹ́ ìyá náà jáde láyé. ó jẹ́ ìyàwó ìjáde láyé. ń ṣe wá sí lọ́wọ́ mùsùlùmí. bàbá ń ṣe wá sí lọ́wọ́ mùsùlùmí. bọ́dà mi ṣe jámì. ṣéèkì jámì wù. ó ní máa bọ̀ kíákíá. ó pe bàbá wa pé máa bọ̀ nísinsìnyí. ìdààmú mo bá dé wọ́n fẹ́ sun mọ́tò. ọláwọ́ sun mọ́tò ọlọ́run ló yẹ wá. gbogbo ọmọ tí wọ́n kó lọ ni wọ́n lù. gbogbo ọmọ tí bàbá kó lọ ni wọ́n lù wá. láti tó wá délé níjọ yẹn mo tó kọ lẹ́tà kí yín ẹ̀ rí bá ìlú mi. bàbá wa lẹ́yìn àgbà tèmi tún délé ó tún akọ lẹ́tà sí ṣé ìwà àgùnmẹ̀jì ìdàbà ńlá bàbá òtórí bíláàdì tì í. ó tún sọ fún yín lọ ní pé kẹ́ ẹ tiẹ̀ kí ni pẹ̀lẹ́ ẹ̀ àwọn ará lọrin tó jẹ́ gbẹ̀gbà dáadáa wọ́n tún wá pè yín sẹ́kì èsì kí ẹ kí àbá ẹ kí ṣèkì mọ́lá ìpẹ́lẹ̀ gbèmí yẹn pé. gbogbo tọ́lọ́wọ̀n o àmọ́ gbogbo ìmọ̀ táwọn ọmọlé tí ó yíra ní lọ́nà ẹ̀ sọ pé pẹ̀lẹ́ dùn mí. ǹjẹ́ ti ìyàwó yín kú tí bàbá wà lóòótọ́ ẹ̀ sí lé àmọ́ gbogbo ìmọ̀ táwọn ọmọ kéwù yíran bàbá àtàwọn ọmọ kéwù àtàwọn àbúrò wa ẹ̀ fèsì lórí èdè ní. gbogbo àwọn ọmọ tí wọ́n lù wọ́n bẹ̀ sọ fún mọ́tò ẹ̀ sọ fún gbogbo. gbogbo àwọn ọmọdé ẹ̀ pé múra náà pẹ̀lẹ́ ọlọ́run nípa ọ́. dèní bá a ti ń sọ̀rọ̀ yìí incident yìí ẹ gbọ́ sí i àwọn èèyàn sì pè yín lórí ẹ̀ gbogbo àwọn ọmọ kéwù tí wọ́n ń nà nínàkúnà òkò tí wọ́n lẹ̀ mọ́ mọ́tò mọ́tò tí wọ́n fẹ́ sún ná ẹ̀pẹ̀ lórí èdè ṣe ẹ̀ṣiṣẹ́ pẹ̀lẹ́. ọlọ́jẹ́ mi yóò gùn. bàbá àbá ńlá ọlọ́jẹ́ mi yóò gùn. ìgbésí àtúnṣe tẹ́ gbé yìí dá o. ìgbésí àtúnṣe tẹ́ sí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ dáadáa mọ̀ ní. ẹ̀yin bàbá gbogbo wọn nu ẹbí ọ̀dọ́ yín lọ́rọ̀ kù sí o. nínú ẹbí ẹlẹ́hà ẹ̀yin bàbá ìgbà tẹ́ jó lórí ẹbí. ìgbà wọn lọ tí wọ́n lẹ̀ mí lóko tí wọ́n fẹ́ sun mọ́tò tọ́lọ̀ wá yọ mí tí mo darí lé kí mo tún fẹ́ ṣe mọ́. nígbà náà wá yọ ọlọ́dọ̀ yín jẹ́ pé ńgbà tí wọ́n wá kí yín gbẹ̀yìn òkò ni wọ́n fi ṣe ìpàdé wọn ǹjẹ́ kí làtọ́ fẹ́ ṣe sọ̀rọ̀ yìí ọjọ́ tó burú jù eléyìí tó tún burú jù. àwọn tó tún yẹ̀kù tó fẹ́ nínú àwọn ọmọ tó mi tó fẹ́ sinmi ọmọ tó wọ́n tún jáde wọ́n tún parọ́ gbogbo àwọn ọmọ tó rìkọ́dù bí ìjọ jáde. ìgbẹ́ ìlàbẹ́ ẹ̀kọ́ bùlẹ́ o ó ṣe rìkọ́dù àbó ṣe ṣé mo ní ẹbí rẹ̀ àbúkọ ọmọ nìṣẹ́ àbí ó ṣe gbogbo àwọn tẹ̀lé lọ́wọ́ lọ wọ́n tọ́ mú áhà ẹbí bàbá mi wọ́n ní wọ́n ẹ̀mbaránsì ọ́fíìsà àwọn wọ́n lọ́gbọ̀n mọ́ ẹ lọ́wọ́ mo nílé bàbá mi wọ́n ti lọ́mọ lọ́wọ́ èmi mo ṣe ìfẹ́ kankan. nígbà tí a dé bẹ́ẹ̀ gbogbo ntọ́jú wá rí àwọn ọmọ kẹ́wọ́n rìkọ́ọ̀dù àwọn àbúrò rìkọ́ọ̀dù àmọ́ bàbá wọn lẹ́yìn àgbà tèmi gẹ́gẹ́ bí ìjẹnire wọ́n nílé bàbá mi rèé àìtú àṣírí ẹni síta torí gbogbo ibi kíbi náà ti ń jẹ̀kúté onídodo èkúté táwa náà ń jẹ a wá ṣe léyìí tán àwọn ọmọ kẹ́wọ́n bàbá wa àbùmọ̀jì ìdí àfáà wọ́n wá bẹ̀rẹ̀ sí gba irọ́ oríṣiríṣi lórí fesibúùkù àwọn ọmọ fẹ́ fèsì mọ́ lẹ́nìkan ọgbọ́dọ̀ fèsì àwọn ọmọ fẹ́ fèsì bàbá ní ẹnìkankan ọgbọ́dọ̀ fèsì olórí àwọn ọlọ́pàá tí ń tẹ̀lé ni wọ́n làwọn bọ̀ wá sàrìyàn tí ń lọ́pàá mọ́ ọ́fíìsà lọ́wọ́ wọn èmi ni ilé bàbá mi. olórí àwọn ọlọ́pàá láti kọ̀máǹdì alẹ́ tí ń tẹ̀lé bàbá wa ó pe àwọn ọ̀gá wọn pé wọ́n lọ́bàá máa lọ́wọ́ àmọ́ bàbá wa gẹ́gẹ́ bí ìjánire wọ́n nílé bàbá mi ni ẹbí wọ́n lẹ̀ èmi ni mo ṣe é. Ah, inú mi wá dùn bí mo ti gbọ́n tẹ́ sọ yìí. ọ̀rọ̀ tí bàbá Mọ̀jídé ẹlẹ́ àbá láwà sọ yìí bàbá ẹlẹ́yà nínú àwọn dùn. ọ̀dọ́ yín náà láti retí àtúnṣe òkúta owó tọwọ́ mi lẹ̀ wa ìmọ̀ lọ́rí náà pè mí mo sọ tọwọ́ mi lẹ̀ òkúta gírí pè mí mo sọ tọwọ́ mi lẹ̀ ilé bàbá pè mí mo sọ tọwọ́ mi lẹ̀ ilé ìyá pè mí mo sọ tọwọ́ mi lẹ̀ ẹ̀yin lẹ̀ tí ìsìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ dákun mo ṣe tá àtúnṣe bá wa sí. bàbá wa ńlá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tó dáa ni ìgbésẹ̀ tó wá kù lábẹ́ rẹ̀ òun náà ni pé àsámẹ́ǹtì tí wọ́n gbé fún láti lọrin ẹ̀rẹ̀ tó bá wọn ṣe é torí pé nínú ẹbí nílọrin ní ìbàdí òrí wọ́n ti pe bàbá wa bàbá láwọn tó dọ́wọ́ àwọn lẹ̀ ń bẹ́ẹ̀ ní ilé ìlọ ìmáàmù mẹ́rin wọ́n pe bàbá wọn láwọn tó dọ́wọ́ àwọn lẹ̀ ń bẹ́ẹ̀ nílé ìyá wọ́n tó dọ́wọ́ àwọn lẹ̀ ń bẹ́ẹ̀ ilé ìtọ́ wá kùnà nìkẹ́ ìwà sọ̀tọ̀ dọ́ yìí kẹsẹ̀ kó yanjú. ẹ sì ẹ máa béèrè àlàáfíà mi ẹ má jẹ ikú. ẹ máa béèrè àlàáfíà ọmọ yìí ẹ má jọ kú. àwọn ọmọ tó yín ọgbọdọ sí níbi wọn ti ṣe ní òun kẹ dákẹ́ láti tó òkú ọmọ kéhùn ní ọ̀gbọ̀rọ̀ sí ràbá wẹ́rẹ́ ṣe wọ́n yìí kẹwàá dákẹ́ bá ṣe báyìí wá dákẹ́ bá ṣe dákẹ́ lọ́gbọ̀dọ̀